pámọ́ṣẹ́ o bọ́ọ̀ bá tẹ pámọ́ṣẹ́ ọ lò lọ ó rí mi báyìí mo wọ búùtù nù gbó ọlọ́run kó sànú ayé olúwa rẹ̀ ni ọlọ́run já jèrè mọ́jà ṣe lásán yàrá ànúgbà yé. ṣe ti ń gbọ́ ó lóun wà nù gbó ayé òré òun pòun ṣoògùn wo ara ògùn wo òun rèé o according to her now ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ mo fẹ́ fídíò pọ̀ kí n tó lọ sọ́dọ̀ bàbá bàbá tí mo fẹ́ play yẹn ẹ gbọ́ nǹkan tí wọ́n máa sọ bíbá. ẹ gbọ́ nǹkan tó sọ bíbá. mi ti fẹ́ dọ́dọ̀ ilé ká tó lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ ká play bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ẹ̀. now bó ṣe bẹ̀rẹ̀ rèé ó ní i did not just find myself at the top for every glory there is always a story now bó ṣe bẹ̀rẹ̀ church rèé ẹ ti rí gbà tó ń kọ bọ̀ irú àwọn bàbá ẹ ti rí bó ṣe rí ń gbà yẹn èmi ò tẹ̀ pé ṣé wọ́n máa ń ṣe fíìmù ni ẹ wo church ẹ̀ yẹn ṣọ́ọ̀ṣì tó wá parí ìsìn táwọn èèyàn wá sọ pé ó ṣoògùn owó after tó parí ẹ̀ lélẹ̀ ẹ ti rí yẹn ẹ jẹ́ fún yín nìmi. ìmí rèé nígbà tí bẹ́ẹ̀ yẹn sì jẹ́ ibi tí ò ti develop. ṣé ti rí ṣé rí bí church yẹn ṣe rí pẹ̀lú ẹ̀ náà people believe in na gbogbo bó ṣe tún ṣe kó tó wá dodidi. now nǹkan tó ń jẹ́ ìbẹ̀rù fún mi sí ni pé ta ló fẹ́ máa ràn church yẹn lọ ṣé kò ní padà dáworo ìyẹn lọ bẹ́ẹ̀ now ó jẹ́ ká tó ilé no Alhaji Saheed Òṣùpá nìyẹn ó dàbí ìgbà tí ó ṣí ṣọ́ọ̀ṣì ẹ̀yẹn nìyẹn bíbá tálàjì Saheed Òṣùpá wá ẹ jẹ́ àgbọ̀ nǹkan tó sọ ń bí. ẹ máa wá sọ nǹkan tẹ́ wá ṣe nígbà ilé ìsìn ẹ̀rọ padà wá kí mo wá kí ọ̀rẹ́ mi nú ẹ̀mí orí ẹ̀ ló bínú adémọ́lá because i did not know her when she is alive. if she is alive i feel like tó bá ti mi ibi tí bá ti rà pẹ̀rẹ̀ wọn bẹ̀ máa lọ. orí ẹ̀ burú ikú máa ń jẹ́ kéèyàn mọ̀ yàn. ẹni ẹ lè jẹ pé ó ṣe ṣe bẹ̀rù jáwé yan ṣùgbọ́n mo rí bọ́ọ̀lù wọn bẹ̀rù ṣe wá síbẹ̀. you focus on your life what are you doing on your life. lóòótọ́ ọlọ́run ló máa ń gbàdúrà o. ẹ dúró adémọ́lá ọládẹ́jọ i did not know her when she is alive it's when she has gone So as she has gone, she's a celebrity. We have to talk about her. Koko Shilo, you to go and focus on your life. What are you doing on my page? Ikú ló máa pa ẹ́ bó ṣe wá sórí page mi ẹ̀. Ó máa ṣòfò, ó máa kú kò jíjọ, ó máa ṣánkú ni. Tó bá tún ṣọ́kú tó àti wá sọ̀rọ̀ ẹ̀rọ náà bíbá ẹ̀. Orí ẹ̀ bu. Ṣùgbọ́n ẹnu àwọn èèyàn àmì fẹ́ sọ́nà àmì tọ́lọ́hún lè tọ́lọ́hún lè gbẹnu ẹ fi ṣàṣẹ. Ṣé ń gbọ́ o? Èmi bìlíf pé ibi tí mo wà yìí, Ọlọ́run gbẹnu ẹni yóò fi ń ṣàṣẹ ẹ̀kẹ́ wàá sọ ìgbé ọ̀run ẹ̀kẹ́ káwọn èèyàn ọ̀run. lọ́dọ̀ ìgbé ọ̀run olóògbẹ́nu ẹ̀ fún ṣàṣẹ. náà ṣe gbọ́kọ̀ tí aláàjì Saheed Òṣùpá sọ ó níbi tó bá sí kinní kan bẹ̀ àwọn ò ní lọ náà look at our video here ìgbà tí wọ́n kọ́ complex yẹn lélẹ̀ tọkọ plaza ẹ̀ look at that big plaza ẹ̀wẹ̀ ń tó rí nǹkan báyìí mọ́lẹ̀ ẹ wá wo ibi tí wọ́n sin sí kéèyàn rí nǹkan báyìí <coughs> ẹ wo bí ilé yẹn ṣe wọnú plaza yẹn tóbi gan mọ́ ilé lẹ́yìn ẹ̀rí everything is white ẹ wá wo ibi yẹpẹrẹ tí wọ́n sin sí ṣe ti rí pé life is not balanced ẹ wo nǹkan tó dè mọ́lẹ̀ kọ́mọ̀ àwa ibì kan tó wà specific láti sin mo ń bọ̀ kọ́má wá ibì kan tó wà specific àbí specific ní wọ́n yìí tẹ̀wá lórí tiktok ẹ̀ lè rí i'm playing video i cannot play it on live tiktok orí facebook ni if you want to see just come to my facebook page i'm on live there too <coughs> ṣẹ́tìrí so kọ́má wá ibì kan tó wà ṣe kìíní sí tó lè sin sí ẹ wo bí yẹpẹrẹ tọkànra mú fún bíi pé ibẹ̀ ló deserve ẹni tó fi adúrú owó de ìkọ́ báyìí mọ́lẹ̀ ẹ wo bí tó lọ sí sí òun mo ṣe ń sọ fún wa pé tí gbogbo wa bá ń kọ́lé táàyè bá wà láti kọ́ ibi tá a mọ̀ pé last last destination wa táàyè bá wà kákú máa kọ́ kákú máa kọ́ hmm. kódà bí ilé yẹn ṣe rí jọ̀rọ̀jọ̀rọ̀ yẹn gan ká ló possible gan ni ṣebí wùmáì ló ṣe wàhálà tó kọ́ kọ́ wú àárín ilé yẹn kọ́ sí síbẹ̀ náà kẹ́nìkan kan má dẹ̀ gbé ilé yẹn ṣé bọ́n ló ní nǹkan ìtẹ́lẹ̀ òun nìkan náà ló dá ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n irọ́ ni àwọn fámìlì ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n á fẹ́ lò ó wọn ò ní fẹ́ sí sáàrin ilé torí àwọn ò ní fẹ́ ti pa wọn ò ní rántí pé owó ẹ̀ ní o wọ́n yà sí síbi tí òjò máa ti pa tí òòrùn máa ti pa ṣó ti eyín sìn òun nìkan ló dá ń gbé bẹ̀ tẹ́lẹ̀ o náà sí ó ti kún sí wọn ó dẹ̀ ń tán gbé síta ta ló wà ta ló kún lé o tó bá pọ́sibù tó padà gba àwọn tẹ́nàntì sílé yẹn ẹ máa gbọ́ ta ló kún lé o wọn yà tilẹ̀kùn mẹ́tò nílé ìyẹn wà ń ta àbẹ́ẹ̀rọ lọ́hùn wọ́n àyà àtìlẹ̀kùn mẹ́rin tó nílé ìyẹn sùn ń ta mo rántí ilé face me and slap you tó máa ń sin láńlọ́ọ̀dù sẹ́nu ọ̀nà ọ̀tá tó bá wá da lẹ́ǹkan bíi after ten last person tó bá fẹ́ tilẹ̀kùn á máa ní ta ló kún ta o ta ló kún ta o wọ́n àyà wọ́n ti bàgbé pé láńlọ́ọ̀dù wà ń ta wọ́n sì ń síta ṣẹ́tìrí láìfò balance ṣẹ́tìrí ṣẹ́ẹ̀rí èròjú ayé o wọn ò lè mú wá rúùmù kankan sí láńlọ́ọ̀dù síbẹ̀ kò dìsáàfù láti máa gbénulé torí pé ó ti dòkú ṣe rí bí ayé ṣe rí now mo mọ̀ọ́mọ̀ gbá àwọn fídíò woman yẹn wá fún yín ni o mo mọ̀ọ́mọ̀ gbé wá fún yín ni o now ẹ gbọ́ nǹkan tó sọ ń bì báyìí kí ló sọ ń bì báyìí náà. mo bọ̀ mo fẹ́ gbà àwọn mo rí àwọn mẹ́sẹ̀gì ẹ̀ tó fi deliver mo fẹ́ ká gbọ́ torí àbáyé mọ̀ ìmí inú yín tí ò tí ì rí àwọn mẹ́sẹ̀gì ẹ̀ because according to her she's naturally gifted ọlọ́run ló fún ní ẹ̀bùn bó ṣe sọ fúnra rẹ̀ ó ní òun máa ń ríran òun máa ń rí òkú òun ló mọ òun di christian ó lóun máa ń rí ikú sí èèyàn bóyá téèyàn bá ń lọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ ẹ jẹ́ ìtúbẹ̀ yẹn play fún yín tẹ́ ẹ̀ bá ti gbọ́ ikú tó lóun máa ń rí story ẹ̀ so a lè sọ a lè rí mi inú yín tó yẹ pé lára àwọn mẹ́sẹ̀gì tí mo máa padà play tó máa give ó lè ní ìwúlò tó máa ṣiṣẹ́ nu láì fún yín ẹ lè lọ ṣe ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ bíbá. pé ìwọ ọmọ yìí òun máa ṣe wèrè fún un ẹ máa tó ṣe tí mo ṣe dìde pé mò ń rìn ó dẹ̀ mọ̀ ń mọ̀ ó dẹ̀ lọ fi mí sílé kéw ẹ mọ báyìí máa ń fi àwọn ọmọkùnrin sílé kéw bíi pé ó ju àfa ẹ ó ju ọmọ kó lọ dàfa bẹ́ẹ̀ ló ṣe ṣe ń pé ó ní lọ ṣọ́ọ̀ṣì o tún rìn láì tó ọjọ́ ilé kéwù ló máa kú sí wàláì ó tì mí lọ ilé kéwù yẹn mo kéwù mo sọ́kì àlùkùrán mo ké ìtumọ̀ àlísì tí mo ìtumọ̀ tí mo ké á tó méjì mẹ́ta mo ké ìtumọ̀ mo ké àwọn àdísì tó make sense dáadáa kí n tó gba Jésù yẹ two thousand ni mo ṣẹ̀ṣẹ̀ gba Jésù kí ló dẹ̀ jẹ́ ń gba jésù vision ò jẹ́ ń gbádùn téèyàn bá ń lọ́wájú mi tó bá ti jẹ́ pé ikú wà lórí ẹni yẹn báyìí wàhálà wọn máa kọ́ sí wọn máa fi lárúbáwá kọ́ báyìí wọ́n fi ìtumọ̀ wọ́n fi sábẹ́ tí n bá ti rí kiri yẹn bẹ́ẹ̀ mọ́ ni ẹ́ẹ̀ ikú ló ń tẹ̀lé lé kiri yó bí ṣe máa ń ṣe nìyẹn o ìgbà tó yá àwọn èèyàn wò pé bóyá sánsan mọ́ <laughs> mi wá wò pé. ọmọ yìí nídìí ibi tó máa lọ tó ti máa kẹ́kọ̀ọ́ nípa nǹkan tó ń rí ìtorí ẹ̀ tó bá lẹ́bùn tó lẹ́kọ̀ọ́ ò lè gófà ni mọ́ mi ṣe tì mí lọ ṣọ́ọ̀ṣì ọba dáre náà kọ́kọ́ mú mi lọ pé kí n lọ máa join gbogbo àwọn tá wà kwaya ẹ̀mí kẹ́mi ló pọ̀ púpọ̀ wọn mo dẹ̀ máa ń ní mọ́ mi mo ní mi ò lọ mọ́ kó tó di pé gbẹ̀dá kan wà ní wájú ibi tí mọ́mì mi ti máa ń ta ráìsì káńtà ni mọ́mì mi kàn tó fi ń ta ráìsì o ó mọ àwọn ráìsì tó máa ń bù sínú abọ́ yẹn gbẹ̀dá <laughs> kan wà níbi compound àwọn mẹkáníìkì mi gbẹ̀dá súlẹ̀ ìyẹn ló máa ń lọ kérúbù gbẹ̀dá súlẹ̀ yẹn ni mọ́mì mi sọ pé ah ọmọ yìí nǹkan ń ṣe o bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kọ́ máa lọ nàngi lórí lọ́jọ́ kan o tó bá rí yóò lè lè lè máa kú lọ́la tó bá rí yóò lè ní kíníkan kíníkan bàdá súlẹ̀ yẹn ló wá sọ pé àwọn máa mú lọ church a máa lọ sí lẹ́jọ́ àwọn alóore mo ní wọ́ọ̀tì sá lóore ó wá sọ mi pé àwọn tó máa ń ríran gbà tí mo débẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé gbogbo ohun tí mo kọ́kọ́ rí bẹ̀ mo fẹ́ sọ fún mi pé no they are too dirty for me to stay with I, can, I cannot cope but mo ṣáà lo mo ṣáà rọjú rọjú rọjú rọjú rọjú rọjú rọjú kó tó wá di pé mo ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi tí mo ti mọ̀ ń pa ẹ̀ dáadáa pé òkè òkè rúbùlé léyìí o èmi máa ń lò wọ́n o ìmí tẹ́lẹ̀mí bá ti ẹlẹ́mí kan ló wá sí ṣọ́ọ̀ṣì yẹn lọ́jọ́ kan ló wá sọ pé òun fẹsẹ̀ sọ̀rọ̀ ló ṣe báyìí scratch lóṣooṣo ah ẹlẹ́yà àtúbọ̀ kan wá bọ́ síwájú ẹ̀ ló ń tu mo ní shut up onírọ́. ìyá ẹni sùúrù <clears throat> mo fẹ́ analyse comment èèyàn kan favour abẹ́. Ah, close that door. Favor Abe, you said, may God rest her soul. But she said, nothing can kill her. That she is too fortified. Okay. You now, your second comment is, she sold Osherira Ayegbe ríra ayé gbé okay but she no buy this for herself dey play favour abeg let me tell you something she might be saying the truth ipe kò sẹ́ni tó lè pa like maybe nobody can kill her spiritually but ó mọ̀ pé òun máa kú kan and according to ikú tọ́dọ̀ ìtọ́pọ̀ pa is through medical condition uh, medical sickness lọ ló pa sọ̀rọ̀ mi even Jésù tí gbogbo yín believe lé ní ẹ̀ bá láyé including ànábì àwọn oníṣẹ̀ṣe gan àwọn baba ńlá kù baba wa bíi Ọbàtálá àwọn igbárùnmọlẹ̀ àfàwọn ti spirit spirit là ń rí you said I was a stunt follower. She even said she is married and her husband watching her. Yes, she's married, but she's not divorced. She can be separated. Now, let me tell you something. To ba lo ta òṣèré àràgbé láyé, ó ń ta torí àwọn tó bá attack èèyàn spiritually, not by health. A le sọ pé torí pé ó ṣe eh, spiritualist sísìn, bóyá ó fẹ́ ní cancer kó má ní cancer. A le ni pé torí pé ó ṣe spiritualist sísìn, bóyá ó ní challenges ni eh, ẹ̀yà ara ẹ̀yà ara tó ń fẹ́ ṣe surgery fún spiritual ò lè dín kó má ṣe surgery fún ọ̀tọ̀ láyé spiritual spiritual um, <coughs> spiritual fortified is for spiritual attack it's not for health challenges health challenges is different spiritual challenges is different you understand tó bá ta ọṣẹ àràgbé láyé bóyá ara àwọn èèyàn tó fẹ́ sàn sí ẹ tó fẹ́ pa ẹ́ lójijì irú àwọn nǹkan tó ń tà nìyẹn kì í ṣe pé bóyá cancer fẹ́ wọlé sí ẹ lára wá sọ fún ẹ pé ní ọ̀rẹ́ ọ̀ṣẹ́ cancer kì í ṣe pé o fẹ́ ní backbone problem kó wá sọ fún ẹ pé òun ní oògùn backbone problem so don't mix spiritual sickness with health normal sickness you understand earth normal sickness is different from spiritual sickness irú ẹni tó ta ọfà fún sìn tẹ́ bá gbé lọ sí hospital medically wọn ò lè rí wò spiritual ló máa fi wò. <coughs> now ọ̀rọ̀ tó ń sọ tó lòun máa ń ríran if it is truth that means She's naturally gifted if it's if saying the truth because i'm not there ṣótiyé èmi mọ ọmọ kékeré kan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tó bá sọ nǹkan fún èèyàn pé ibi tẹ́ ń lọ yẹn má lọ ọmọ kékeré sì ni o ẹ má lọ o tó bá lọ nǹkan tójú ẹ bá rí bọ̀ wá fara mọ́ ọmọ yìí ọmọ tí mo mọ̀ dáadáa ni nígbà tó mo lọ sọ́dọ̀ grandma ẹ̀ grandma ẹ̀ ń ta àwọn nǹkan ó wá ní grandma ẹ má gba bread lénìí o ẹ má gba grandma ní gbẹ́dẹ́ sọ́hún tí ìbá gba bread because grandma ẹ̀ ń ta bread gbẹ́dẹ́ sọ́hún tí ìbá gba bread kí la fẹ́ jẹ gbẹ́dẹ́ sọ́hún má sọ ẹ̀ mọ́ jáde grandma wá ṣan ẹnu ẹ̀ fún bàtàwọn ní búrẹ́dì dé tó fẹ́ẹ́ deliver búrẹ́dì fún grandma grandma gba búrẹ́dì ìgbà tí grandma gba búrẹ́dì tí ilẹ̀ fi ṣú grandma rẹ̀ yẹra ìgbà tí ilẹ̀ wá ṣe grandma wá ní àjẹ́ ó ṣáà ti fèkúta sí ó yá lọ máa jẹ́ ó yá lọ máa jẹ́ ó yá lọ máa jẹ́ ọmọ yẹn ti rí pé grandma ò ní tà lọmọ ṣe sọ fún grandma ọmọ tá dẹ̀ ń wí náà àwọn tíṣà ẹ̀ dààmú ní school débi pé tó bá fẹ́ ṣe ń ta house sport àwọn tíṣà máa ń jà sí ni pé house àwọn nìkan mọ̀ yìí wà torí house tó bá wà wọ́n gbọ́dọ̀ win so wọ́n ti ń study ọmọ yẹn nìyẹn àdúrà mi ni fáwọn òbí ẹ̀ ní protect yẹ sọ̀rọ̀ mi ọmọ mi wà ó máa ń gbé ẹ̀bùn yẹn wá naturally sọ̀rọ̀ mi yé so bó bá ṣe wá rí lò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lẹ́bùn o but torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa máa ń jẹ èèwọ̀ tí kò yẹ ká máa jẹ ó máa ń jẹ́ kẹ́bùn yẹn fi ọ̀pọ̀lọpọ̀ wa lẹ̀ sáyé lọ àwa ní rí lò mọ́ bí ẹlòmíì tó bá lálàá sí èèyàn aláyẹn máa ṣẹ ẹ̀ẹ̀kan náà á kàn rí pé aláyẹn ò ṣiṣẹ́ mọ́ torí pé ó ti jẹ̀wọ̀ tó lòdì tẹ́lẹ̀ dá ẹ̀ ẹ worú ọba Solomon nínú fídíò tí mo play fún yín lánàá ọba Solomon ní àwọn ọlọ́bàtálá ló sọ fóun pé tóun bá fẹ́ tètè lọ láyé tóun ò dẹ̀ fẹ́ kípa ayé káwọn aṣọ funfun gbogbo nǹkan òun ni funfun funfun kóun máa lò kóun má dẹ̀ fe kankan ńlá ṣèbó so tọrọ fún yín ni. nígbà tí pásítọ̀ kan tó fẹ́ challenge ọba Solomon ó bọ̀tà torí pé ara ń tà yẹn ó challenge ọba Solomon ó ní ọba Solomon fi aṣọ yẹn ṣe àwúre ni wípé kí òun challenge pé kó má wọṣọ funfun fúnjọ́ méje torí pé ó fẹ́ jẹ́ kí ipa ayé mú ọba Solomon ọba Solomon ò dá lóhùn o kí ló kún ẹ pẹ̀lú ẹ tó wọ funfun funfun ìwọ wá bọ̀ta torí pé Solomon trend ń gbà yẹn ó wá ní pé ẹ aṣọ yẹn tó wọ̀ yẹn o ìwọ challenge wòlíì náà ló ń tọ̀ wọn o kó má wọ aṣọ ipe aṣọ funfun yẹn lágbára ẹ wà kó má wọ aṣọ funfun yọ méje òun challenge ẹ ipe wọn ní gbọmọ kí ló kàn ẹ́ ṣọ́rọ̀ mi yé now this woman is saying òun máa ń rí ikú sí ìyàn ó lè rí ó lè rí ṣùgbọ́n torí pé ojú ọ̀nà tán bí sí inú Islam lọ ni wọ́n bí sí ẹ̀bùn tó ń wá fi ń ríran tó fi ń rí tó ń rágbọ̀n rí tó ń rí àìsàn sí ìyàn possibility wà kó jẹ́ pé ibi tí àwọn ìyá ẹ̀ kọ́kọ́ mú lọ ṣọ́ọ̀ṣì tó kọ́kọ́ mú lọ ibẹ̀ lọ ti change kinní yẹn mọ́ lọ́wọ́ à ń ṣe wàásù ni o sọ̀rọ̀ mi yé now ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ lọ ó dẹ̀ ní church tọwọ́ kọ́ mọ́ òun lọ àwọn ẹni òkùnkùn ló kún bẹ̀ òun rí wọn physically ni nínú church òun dẹ̀ sọ pé òun ò lè bá wọn ṣe mọ́ for this woman to be saying it online pé òun ti dira wọn ò lè mọ òun ah ọ̀rọ̀ yẹn lọ fà àwọn ọ̀tá tó bá fẹ́ mú yẹn wọ́n ti mọ ibi tó kù sí wọ́n á máa wá gbogbo ọ̀nà tó máa gbà mú òun lẹ gbọ́ ìyàwó máa ń kọ́ báyìí tó ń pè ní nìkẹ́ àwọn màmá pẹ́là ẹ mọ àwọn pẹ́là yẹn family pẹ́là tọ́nà máa ṣe magician orí social media orí interview náà ni máa yẹn ti grant interview pé ibi tágbára òun wà ni pé kò sẹ́ni tó lè pa òun o kò síkú tó lè pa òun o ṣùgbọ́n nǹkan tó lè gbà mọ́ òun ni pé tóun bá ń kírun lọ́wọ́ because ìwọ tó bá fẹ́ kírun ó gbọ́dọ̀ gbé gbogbo fortify tó fi fortify ara ẹ̀ ó gbọ́dọ̀ gbé sílẹ̀. Si mo bọ mo fẹ́ blọọkù wèrè kan tó kọmẹǹtì òṣì síbí báyìí ẹjọ́ àmọ́ àbọ̀ lọ mo fẹ́ blọọkù wèrè kan. wọ́n ní shut up you are lying the church in the congregation because unti now mo ń Yeah ṣé ibi tí nǹkan tí mo fẹ́ mú jáde fún yín sì ni pé wúmà yẹn ó jẹ́ kẹ́ mọ̀ pé òun lẹ́ẹ̀bùn kóun tó gba Jésù ṣọ́rọ̀ mi yé yín ó jẹ́ kẹ́ mọ̀ pé òun ní ẹ̀bùn tó lèdùmarè fún òun kóun tó gba Jésù olórí burúkú oní give away give away is going you now put link on my page àbí the ban ìyá ẹ̀ ṣọ́rọ̀ mi yé now ẹ wá fún ẹ̀yin tí ẹ̀ tí rí i àwọn ẹ̀bùn ẹ̀ tó lòun ní. mo fẹ́ play àwọn ẹ̀bùn ẹ̀ kankan fún yín lára nǹkan tẹ̀lé benefit lára ẹ̀ so ìwọ tó bá nílò challenges yẹn message tó fi sílẹ̀ rí kó tó lọ you can try it you can try it. ṣọ́ọ̀fù nídìí ogun tó ń jà ẹ́ ṣetán láti bọ́ wọ́n ní ìyàwó ẹni wọ́n lọ́kọ ẹni wọ́n ní ìyá ẹni síbẹ̀ ò rójútù ẹ ewé ọgbọ́n ni kò lọ wá kò lọ kó kúná wà á mix ẹ̀ mọ́ iyọ̀ tó pọ̀ díẹ̀ wà á mú polo white tó ti ń wọ̀ dáadáa tó bá ní kó rà á kó wọ̀ díẹ̀ kó wá da nǹkan yìí sínú ẹ̀ wà á wá ka psalm sixteen sínú ẹ̀ ní ìgbà mẹ́ta ẹ̀brakabrẹ́brẹ́lì ní ìgbà méje wà á pe orúkọ rẹ ní ìgbà méje wà á sọ pé èmi lágbájá ọmọ lágbájá nídìí ogun tó ń jà mí mo dẹ̀ fẹ́ bọ́ wàá gbàdúrà wàá wá ta ní kókó wàá fi sí gbèrí rẹ wàá máa gbàdúrà títí ẹnikẹ́ni tó bá rí lójú àlá má lọ challenge ẹ o orí rẹ ò ní burú lẹ́yìn àdúrà yìí wàá máa bu iyọ̀ yẹn sínú omi ìwẹ̀ láràárọ̀ fódìdí ọjọ́ méje olúwa wípé gbogbo ohun tó fẹ́ kó látúnṣe pátá lòun ọlọ́run máa náwó àtúnṣe sí orí rẹ ò sì ní gbàbọ̀dẹ̀ bó o ṣe fi ṣọwọ́ sí àwọn ẹlòmíì láti pé kán lè ráàánú gbà ilẹ̀kùn ojú rere máa ṣí fún ẹ àmín. ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ ẹni tó ń ṣe yín. You said no disrespect to Egbinorun. I was her admirer, but I have loads of questions to ask. Like which question? ṣe rí nǹkan tẹ́mi kàn rí sí wúmà yìí ṣé kí n sọ ṣé n sọ nǹkan tẹ́mi rí sí fún nǹkan tí wúmà yìí ṣe lákọ̀ọ́kọ́ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ má bínú o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ẹ gbà pé mi lágbèkalẹ̀ tó dání pé ọmọ kékeré ló ń ṣe mí ṣe rí ẹ̀bùn tí wúmà lòun ní kò yẹ kó ṣe lọ́nà christian rárá kò yẹ kó ṣe nílànà kìrìsìtẹ́nì torí jésù ò jẹ́wé kò lè jẹ́gbò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń gbẹ́bùn wá látọ̀run àwọn ancestors wọn ancestors ilé wọn tó bá sì fẹ́ ṣàánú wọn ló máa ń kó sínú àwọn ọmọ yẹn tó bá bí wọn láti fi wọn ṣe àánú funfun traditionally funfun ló yẹ kí ó máa ṣe kò yẹ kó mú ti Jésù wọ̀ tá bá jẹ ewé tá jẹ gbò tá ṣe gbogbo ẹ̀ a nídìí ká ka sáàmù kankan sí kó tó ṣiṣẹ́ ewé lúgbó lóhùn tiẹ̀ tí àwọn àgbàlagbà máa ń kà tí àwọn baba ńlá kù bàbá wa máa ń kà sára ìwé sọ̀rọ̀ mi yé so mistake ni ìyá wọn ìyá tó bí wọn yẹn mistake ni ó fi mú wọn lọ sí church ó yẹ kí wọ́n wá òòṣà wúmà ni wúmà yìí lóòṣà tiẹ̀ i'm telling you the reality but due to pé ah ọmọ tàbí sílẹ̀ àná mùsùlùmí ṣé ó máa wá ṣe òòṣà ni wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe mú gba white garment lọ ṣẹ́rí à ń jẹ́ ewé gbogbo ewé ló ní gbólóhùn tiẹ̀ o ewé ní incantation tiẹ̀ o sọ̀rọ̀ mi ìlànà woman ìfunfun ló bá dé ká ní wọ́n ṣe ní ìlànà tó yẹ kó bá lọ olódùmarè ń gbọ́ ó máa tún búyọ lọ́wọ́ wọn dáadáa torí ẹ̀bùn tán fún wọn ni ìlànà tó yẹ kó bá lọ olódùmarè ń gbọ́ ó máa tún búyọ lọ́wọ́ wọn dáadáa torí ẹ̀bùn tán fún wọn ni ṣùgbọ́n pé àwa jẹ́wé àwa ka sáàmù sí kò ń wọ̀kì o ṣùgbọ́n lè wá tún wọ́ọ̀kì fún àwọn torí pé eh, eh, wọ́n bí wọn mọ́ ni ṣọ́rọ̀ mi yé yín wípé a jẹ́ ewé kan wọ́n ní kó máa ka sáàmù sí gbàgbé o ewé ò bá sáàmù dé o ewé ní gbólóhùn tiẹ̀ o because ewé tí wúmà yìí dárúkọ ẹgbẹ́ ewé tó dárúkọ tẹ́bàdẹ̀ wọnú báìbù ẹ lè rí ewé bẹ́ẹ̀ yẹn nu báìbù Yorùbá ló fẹ́wé ló kọ àwọn baba ńlá kú bàbá wa lọ fún àwọn ewé yẹn lórúkọ torí ẹ̀ tí n bá rí pásítọ̀ mi tó máa ní lọ já ewé ilé já ewé ilé ẹ mú ṣẹ̀ṣẹ̀ mọ́ o ṣùgbọ́n kí ló ń ka sáàmù sí fún ẹ ẹ máa béèrè foolish question lọ́wọ́ mi let me block you máa béèrè foolish question lọ́wọ́ mi gbé jáde fún mi nínú báíbù ibi tẹ́wé ti wà nínú báíbù kẹ́ ẹ sọ orúkọ ìwé yẹn nínú báíbù fún mi rádaràda òṣì ẹ gbọ́ nǹkan tí wọ́n máa yẹn sọ. Mm ṣé o fẹ́ nìdí ogun tó ń jà ẹ́ o dẹ̀ ṣetán láti bọ́ wọ́n ní ìyàwó ẹ̀ lọ́kọ ẹ̀ ni wọ́n ní síbẹ̀ o rójútù ẹ ewé ọgbọ́n ni kò lọ wá kò lọ kó kúná wàá mix ẹ̀ mọ́ iyọ̀ tó pọ̀ díẹ̀. náà ṣe ti ń gbọ́ wọ́n ní kò lọ já ewé ọgbọ́n àbí ṣé ewé ọgbọ́n ni. àní mi ìmọ̀ wúmà yìí ah ah ẹ̀dẹ̀ ń kó yẹ kẹ́tì jẹ́ kọ́mọ̀ ṣé gbogbo èèyàn tó wà láyé okay all of you now many of you sẹ̀ pẹ̀lú pẹ̀ṣẹ̀ lórí Facebook you are just seeing me for the first time ṣé gbogbo èèyàn tó wà láyé ni mo mọ̀ ni ah, ah. you are saying ó yẹ ká ti sọ ká ti sọ kó tó kú ṣé mo mọ̀ rí ni mi mọ̀ rí ìgbà tó kú mo ṣe fídíò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ Mohbad tí gbogbo wa mọ̀ sí tó kú la mọ̀ ṣé gbogbo èmi náà mo ṣe wáyé ìwọ̀nba àwọn tó fọ́lọ̀ mi ló mọ̀ mí kí wá sọ pé gbogbo àgbáyé ló mọ̀ mí ṣolúwẹ̀ ò ti di wèrè ni president ìlú gan mi ò mọ̀ kí lẹ́ ń sọ yìí ṣé ìwé ọgbọ́n wà nú bible ẹ sọ ìwé ẹ sọ verse fún mi tí ìwé ọgbọ́n fi wà nú bible akọ ikú ẹ̀ ló jẹ́ káwọn èèyàn mọ̀ because ikú máa ń fún àwọn èèyàn ìmí lókìkí sọ̀rọ̀ mi yẹ yín woman yẹn she have gift tẹ́ gbọ́ ìgbà mi máa gbọ́ lọ já ewé eléyìí ṣe eléyìí wá ka sáàmù papọ̀ mọ́ ewé o ẹ má tọ̀ra yín ọba solomon máa ń sọ kọ́ mo fi láìkọ́ ọba solomon nìyẹn o. we are not saying God is not created ṣàlùbáyé sọ̀rọ̀ God doesn't created and oògùn tó bá yẹ kẹ́ lò fún orí tẹ́ bá lọ lò fún inú ríro kò ní ṣiṣẹ́ ewé ó ní gbólóhùn tó fi máa ń ja ó ní gbólóhùn tó fi máa ń lò ó ewé ó ní gbólóhùn tó fi máa ń tó máa ń sọ̀rọ̀ gbogbo ewé ló ní gbólóhùn ewé ọgbọ́n ó yẹ mú jáde fún mi ibi tí ewé ọgbọ́n wà ní báíbù ok ewé ogbó ok ó yá ẹ mú ewé ogbó fún mi ẹ̀yin tẹ́ ẹ̀ ka èmi ò kí n ka báíbù i did not know the inside bible i don't know what is inside now ẹ mú sá ẹ mú verse jáde níbi tí jésù ti já ewé ogbó tó ti mix ẹ̀ mọ́ yọ̀ ẹ mú jáde fún mi now this woman bó ṣe sọ pé mọ́mí àwọn torí pé àwọn ń ríran mọ́mí àwọn ló mọ́mí wọn ló da ìrìn àjò wọn rú because you study your children gift tó ní kò kí ń wọ́pọ̀ gbogbo èèyàn kọ́ ló máa jẹ́ wòlíì kì í ṣe dandan it's not much you do wòlíì before you can you can use your gift because oògùn tó bá yẹ kó lò sí inú ríro tó lọ́n lò sẹ́fọ̀rí kò ní ṣiṣẹ́ woman yẹn sì pẹ̀lú woman yẹn ṣe ń sọ pé ẹ lo ewé báyìí ẹ ṣe bọ̀ sí yẹn náà ó sì ń ṣiṣẹ́ but àwọn tó wá jọ ń ṣe ẹ̀sìn kan náà wọ́n á gbógun tì í ipò mú nǹkan míì mọ̀ wẹ́ẹ̀rà tí wọ́n mọ̀ pé ó ti wà naturally gifted díẹ̀ tẹ́lẹ̀ kó tó join wọn. now ẹ jẹ́ play mi fún yín <coughs> ewu lele ẹ jẹ́ kí n wò second one lele ẹ jẹ́ àgbélé. ọ̀nà àbáyọ sí àmúbọ́ sí àmúbọ̀ ọkọ ni àmúbọ̀ aya àmúbọ̀ rere gbogbo àgbọn mẹ́ta ni kò lọ wá ọjọ́ mẹ́ta ló fẹ́ fi gbàdúrà yìí pẹ̀lú àwẹ̀ ọjọ́ mẹ́ta bágbára rẹ bá ṣe gbé àwẹ̀ yìí ni kó o ṣe gbà wà á mú ọ̀bẹ wà á fa ara àgbọn kankan wà á fa ó máa dáadáa wà á kọ orúkọ rẹ sórí àgbọn yẹn pẹ̀lú báyìí wàá kọ Jehovah ló là tẹ̀lé wàá kọ orúkọ rẹ padà sí orí àgbọn yẹn bákan náà ó máa ráhùn rẹ ó jẹ́ step mẹ́ta orúkọ rẹ Jehovah ló là orúkọ rẹ wàá mú kalẹ̀ wàá ṣèkejì kẹta náà bẹ́ẹ̀ ìkan fún ọjọ́ kan bó o bá ti dín làárọ̀ kó o tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀ wàá ká psalm fifty seven sórí àgbọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹyọ kan ló fẹ́ lò lọ́jọ́ yẹn wàá wá máa sọ wípé ó dẹ̀wọ̀ ó dẹ̀wọ̀ mi ò ná dààmú bá má lọ́kùn àmúbọ́ tí ìràwọ̀ mi há sí ọwọ́ olúwa gbé mi jáde bí mo ṣe ní kó sọ ni kó ṣe sọ o tọrọ dá mi lójú pé o máa rí àánú gbà o sì máa bọ́ lọ́wọ́ ogun àmúbọ́ bó bá ti gbàdúrà yẹn tán gbé kalẹ̀ bó bá ti ṣetán àti break wàá lu ojú àgbọn yẹn wàá sọ ọ̀rọ̀ ó dèwọ̀ ó dèwọ̀ mi ò roko àmúbọ́mọ́ mi ò nájà àmúbọ́mọ́ wàá sọ ní ìgbà mẹ́ta sí inú àgbọn tó lu ojú yẹn wa gbàdúrà gbogbo ohun tó fẹ níbi tó ti má mú tó ti fẹ́ àmúbọ́mọ́ wàá sọ sínú rẹ̀ wa dẹ̀ ju omi rẹ mu gbọ́ àgbọn yẹn ò ṣeé jẹ á lọ fún àgbọn yẹn mọ́lẹ̀ ni ọjọ́ kejì bẹ́ẹ̀ náà ọjọ́ kẹta bẹ́ẹ̀ náà tó bá di àárọ̀ ọjọ́ gbìyànjú lọ ra omi tó tutù ẹyọ kan gbé sínú ìrìmọ́jú tílẹ̀ bá mọ́ òun ni kó gbé kó ka psalm four sínú rẹ̀ dá sínú omi tó tó ọwẹ̀ lówùrọ̀ ọjọ́ yẹn olúwa wípé ohun gbogbo tó lé tó bá ohun gbogbo tó mú tó bọ́ lórúkọ jésù á bẹ̀rẹ̀ sí ní bọ́ sí fún ẹ tó o bá ti wá lórí ọ̀fẹ́ lẹ́yìn tó ṣiṣẹ́ ìtàn lọ bọ orí rẹ kò ń ṣe nǹkan púpọ̀ ló fẹ́ fi bọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yorùbá ẹyọ mẹ́ta péré fi bọ orí ẹlẹ́ta gbàdúrà ohun gbogbo tó fẹ́ kó dẹ̀ bó ọ̀gẹ̀dẹ̀ yẹn jẹ ló bá tán. now mo play eléyìí fún yín fún ẹ̀yin tí ẹ bá fẹ́ enjoy lára àwọn spiritual message wọn ni o so ó ti di méjì tá a play bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ bá yín play kẹta. E-, eléyìí fún àwọn tó ń sọ pé wúmà yẹn ti mọ̀ pé òun máa kú kò sẹ́ni tó mọ̀ pé òun máa kú kò dẹ̀ sẹ́ni tó máa gbọ́jọ́ ọkú ẹ̀ tínú ẹ̀ máa dùn. mo ń bọ̀ wèrè kan ló ní lẹ́tà rẹ̀ orí ẹ̀ ló burú pé a lọ di ojú wọn múnú sáré why why are some of some of you are so ẹ má jẹ́ kí n lo vaga word fún yín o ẹ gọ̀gàn o ẹ gọ̀ we are see we see something on social media creating awareness ṣé à ń bú ẹ tó kú ni ẹ ṣe gọba iná. ẹ ẹ ṣe gọba iná. some of you are saying why can't you tell her when she is alive sórí yín burú ni. am I condemning her here? and besides ṣé gbogbo èèyàn lèèyàn máa mọ̀ ni if she is alive if i know her mo máa gbé fídíò ẹ̀ wá sọ fún wọn pé ah ẹ wo funfun ni yan àwọn bóyá àwọn ọlọ́ṣù àbáwọn ní tó máa ń ṣe omi tó máa ń gbé because we are naturally gifted wọn mi ti ewé mọ́ kínní go and do this wèrè làwọn tó ń comment if you comment nonsense èmi block yín ni èmi ò ráyè òṣì if you comment nonsense i will not give you the attention again i will just block you. olúwaṣẹ́gun ọmọ àlè ni ẹ́ ọmọ àlè ó dẹ̀ mọ̀ pé wọ́n dìpọ́sìtì okó sóbò ìyá ẹ̀ ní ìyá ẹ̀ òmẹ́ tó bí ẹ fún òun ló ṣe ń rìn kiri ikú ló máa pa ẹ́ bó ṣe wá kọ́mẹ̀ntì sórí péjì mi ó máa ṣòfò ni ẹ̀yin ọmọ àlè burúkú ìtọ́ ẹ pé ìyá yín pàtẹ òbò kiri ni ó ń pàtẹ òbò kiri tó fi dìpọ́sìtì okó tó fi dìpọ́sìtì àtọ̀ sí òbò òṣì tí ìyá yín fi bí yín ẹ jẹ́ agbọ́n nǹkan tó sọ mí wà jáde. a ah! kí ló ń rò sí mi ṣọ́ọ̀tì gbàgbé pé òkò tá a bá sọ mọ́pẹ́ òun lọ̀pẹ́ ń sọ mọ́ni bẹ́ẹ̀ yàn bá ro kúrò mí yóò forí ara rẹ̀ gbé bẹ́ẹ̀ yàn bá ro ìṣubú rò mí yóò forí ara rẹ̀ gbé bẹ́ẹ̀ yàn bá wá ru ẹ̀sín tàbí ìjákulẹ̀ rò mí yóò forí ara rẹ̀ gbé bíbélì wípé ó wà òfin ó ló gbẹ ó ló bọ́ sínú ihò náà tí òun tìka lára rẹ̀ wà ó ní ìwà ìka rẹ̀ yóò padà bọ̀ sí orí ara rẹ̀ àti ìwà agbára rẹ̀ yóò sọ̀kalẹ̀ bọ̀ sí àtàrí ara rẹ̀ ah ta ló dájú tó pinnu láti fọjọ́ orí rẹ̀ ṣòfò ta ló dájú tó rọ ikú òjijì rò ọ́ bó o bá ṣàmẹ́ tó fi ọ̀rọ̀ ìṣọwọ́ sí àwọn ènìyàn irú ẹni bẹ́ẹ̀ ó yá káwọn láṣọ ìtìjú ṣé o ti gbàgbé pé bẹ́yìn bá dárí sàpáta àtúkà ẹni pé orí rẹ ó yá ìdá olúwa kó jẹun lára rẹ bó o ṣe fi ṣọwọ́ sí àwọn ènìyàn orí rẹ ò ní burú ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dẹ̀. now ẹ̀gbọ́n àwọn mẹ́sẹ̀ tí ó máa yẹn sọ ń bẹ̀yẹn jẹ́ n bá yín play mi. ṣebí ẹni dẹrù lẹrù tán tó bá rí bẹ́ẹ̀ lórúkọ Jésù láti òní lọ bó o bá ṣọ̀mẹ́ tó fi ọdẹ ṣọwọ́ sí àwọn ènìyàn ẹni dá afẹ́fẹ́ rú nítorí rẹ kó lè ṣọwọ́ dì sí ọ tọmọtọmọ. mo rẹ́ni kejì ẹ̀gbin ọ̀run hallelujah. Yeah. lára àwọn iṣẹ́ wọn nìyẹn ẹ̀jẹ̀ tó fi lè hàn yìí. ọlọ́run má jẹ́ n ṣubú sọ́wọ́ ẹni tó fẹ́ mú mi. ah àwọn tó ń pèdè pé a fẹ́ wo ibi tó fẹ́ bá lójú wọn lóun jọ jẹ́ ń bá bí ayọ̀ jẹ́ ń bá débi ògo jẹ́ kí àwọn wá jẹ́ ẹni tó ń jókòó lábẹ́ ìtìsẹ̀ mi jẹ́ kí wọ́n ṣakóbàtà fún mi gbogbo ẹni tó ń retí ọjọ́ ẹ̀sìn mi ọlọ́run jọ̀ọ́ jẹ́ kó ṣẹ̀ sí dípò mi ìwọ tó gbọ́ mi nísàyé tó ṣàmì tó fi àdúrà yìí ṣọwọ́ sí àwọn ènìyàn gbogbo ẹni tó ń retí mi tó máa bá dé lórúkọ jésù lójú wọn o máa ṣògo gbogbo ẹni fẹ́ kó o ṣubú lórúkọ olúwa ni mo pàṣẹ wọ́n máa ṣubú dípò rẹ o ò ní ṣẹ̀sín ayé ò ní lùlù ẹ̀sìn fún ọjọ́ omi ò ní tán lẹ́yìn ẹja rẹ àánú máa fọhùn fún ọ bó o ṣe fi ṣọwọ́ sí àwọn ènìyàn ìṣògo rẹ bẹ̀rẹ̀ láti òní lọ bẹ́ẹ̀ ló máa rí ààbò. she is naturally gifted yeah naturally naturally now mo wá wo. Video, yìí fídíò woman yìí wọn bọ ẹ jẹ́ ń lò ẹ mo fẹ́ lo orin yẹn ẹ wo bí woman yẹn ṣe ń sùn look at the way she she's beautiful so ìgbà tí mo wá wo bedroom ẹ yìí mo wá flashback ìgbà tó kú pàtó múra fún ẹ wo yàrá tó ti múra fún torí ẹ̀ mo ṣe gbé fídíò yìí wá look at her bedroom owó ẹ̀ ló fi rà á owó ẹ̀ ló fi kọ́ ṣùgbọ́n ìgbà tó kú ẹ wo ibi tí àwọn fámìlì ti múra fún yàrá tí kò tiẹ̀ láì kó máa wọ̀ ìgbà tó wà láyé ṣọ́rọ̀ mi yé lùkátà kì í ṣe bẹ́ẹ̀dì ẹ̀ lọ́ọ́ ti múra fún o kì í ṣe bedroom ẹ̀ lọ ti dress fún un yàrá tí ò tiẹ̀ láì kó máa wọ̀ tí wọ́n kàn gbé mattress sílẹ̀ lẹ̀ ibẹ̀ lọ ti múra fún you see how people are wicked. <coughs> read Revelation twenty two verse one to two eh, èmi ò ń ka bible èmi ò ń ka bible because eh, èmi ò eh, èmi ò ṣe fancy bible i'm sorry so i no dey read am now <coughs> look at uh, mall shopping mall ẹ jẹ́ à ń lo orin tó gbé síbẹ̀ look at that complex. ṣẹ́ntìrì gbà tó ń ṣí complex yẹn nìyẹn tó ń dúpẹ́ and she opened that complex this Dece eh, December last year last year December ló ṣí complex yẹn now ẹ wá imagine èèyàn tó kọ́rù nǹkan báyìí tó tóbi báyìí ah ayé òun káànú ẹ ayé òun káànú ẹ tó bá ti kú o tó kọ́rù nǹkan tó tóbi báyìí tẹ́ni ẹ dẹ̀ kú ẹ wo bí kékeré tó lọ yọ fún tó wá sí sí hey that the thing is still bothering me pé ah ó mà wá ga o. èèyàn dẹ̀ kọrùn kọ báyìí kò máa tí ì lò pójú mẹ́fà <coughs> December twenty ló ṣe bẹ́ẹ̀ díẹ̀ ló fi ṣí kò ì lè pójú mẹ́fà o. <coughs> mo kàn tiẹ̀ imagine someone said the bed bedsheet used to to was not ah, ah if you watch the video ibi tán tẹ́ woman yẹn sí. Si, tó ti múra fún mo kàn yín imagine ni ibi táwọn àbúrò ẹ̀ ti ń ya fọ́tò yẹn ni ò kì í ṣe pósí o ibi tó tẹ sí yẹn mo kàn yín imagine pé ah, ó mà wá ga o ah, èèyàn tọ́jú fámìlì èèyàn tọ́jú ara kò mí pé kán tọ́jú ẹni ẹ̀ níjọ́ tí ò bá lè gbapá tí ò gbẹ́sẹ̀ mọ́ o ìjọ tó yàn ò lè gbapá tí ò lè gbẹ́sẹ̀ mọ́ kò mí pé kán tọ́jú ẹ o ìgbà yẹn gangan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ nídìí tọ́jú wọn torí ìgbà tó wà láyé òun tọ́jú ara ẹ̀ òun tọ́jú wọn mọ ìgbà tó lè gbapá tó lè gbẹ́sẹ̀ mọ́ ìgbà yẹn ló yẹ káwọn àwọn tó ti tọ́jú ìgbà yẹn ló wá yẹ kó tọ́jú ẹ̀ mọ ìgbà yẹn lọ́kàn máa wá ṣe anyhow because wọ́n believe pé o ti kú káwọn máa waste owó lé ẹ lórí ṣọ́ọ̀mù yẹn yìí ìgbà yẹn lọ́ believe pé o ti kú náà a ní láti waste owó lé lórí mọ́ ẹ ṣáà jẹ́ ká ṣe gbogbo ẹ̀ ká pààkì ẹ̀ ká lọ sín ah mo ráyè mo sáfáyé o mo ráyè mo sáfáyé ẹ̀rù máa ń bà mí mo ráyè mo sá ẹ̀rù máa ń bà mí o ibùnú rẹ ọmọ àdámọ̀ mo ráyè mo sáfáyé ah ayé tó tó yín o àkàmàrà ayé tó tó àkàmàrà àkàmàrà now let's watch this ìgbà tí woman yẹn tó ń ṣí ilé yẹn lélẹ̀ tó ṣe cake tẹ bá wo function cake woman yẹn ẹ máa rí pé woman yẹn side ọ̀ṣun ni ọmọ omi ni woman yẹn if you watch her the function the picture of her cake then ṣe dáadáa kẹ́ lè rí dáadáa tẹ bá rí gbogbo àwọn customize ẹ bọ́n ṣe kọ wọ́n customize cake yẹn bíi ìgbà ẹ̀mọ́ àwọn olómi àwọn funfun àwọn àwọn tó bá dẹ̀ jẹ́ ọmọ funfun wọn ṣèkà o inú wọn máa ń mọ́ o inú wọn máa ń mọ́ o àwọn funfun yẹn kódà wọn máa ń ṣọmọ aráyé lóore ni wọn máa ń wáyé wá ṣọmọ aráyé lóore wọn dẹ̀ máa tún fi ẹ̀bùn wọn wọn máa fi ń ṣọmọ aráyé ìmí inú wọn máa ń ní èyí ìgbà àti àsìkò tó máa lò nílé ayé o bọ̀ gbogbo ọdún tó fi wà láyé funfun ni wọ́n dẹ̀ máa ń ṣọmọ aráyé lóore ni òun lẹ ṣe rí pé wọ́n máa ń rí ikú ó máa ń rí àrùn ó máa ń rí nǹkan sáwọn èèyàn tó sọ pé òun máa ń rí So if you look the the figure of the cake, you will know that she's a um, she's a uh, funfun. Gbogbo àwọn tó wà níbẹ̀ nìyẹn nígbà tó kọ́ ilé yẹn. Mo ń bọ̀ o, mo fẹ́ block o. Before I block you, I first report you to Facebook so that wọ́n á lè ban ẹ. Wọ́n á lè ban ẹ fún fifteen days. So ní lè comment mọ́. Ṣé olórí ẹ̀ tó burú yẹn? then report your phone terrorist yeah you are terrorizing people here so i have report your comment to facebook submit yeah good next ìwọ tó pera ẹ ní yeshua yẹn i have reported you facebook you will you will you, for fifteen days you will not be able to comment Nearly a year ò ní comment after tó bá wá ṣí ẹ you will know the page you will be commenting good i have reported you now ṣẹ́rí fígọ̀ kéèkì yẹn jàre ṣẹ́tìrí ipe ọmọ funfun funfun ni wúmà yẹn àwọn mẹ́sẹ̀jì tó dẹ̀ ń jẹ́ ìgbàgbé kódà kó ní kẹ́ má ka báìbù sí ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ àwọn mẹ́sẹ̀jì tó ń jẹ́ fún yín yẹn ẹ gbàgbé kó ní kẹ́ má ka báìbù sí kókàn ní lọ mú kókàn fún yín ní ordinary omi ó máa ṣiṣẹ́ torí mẹ́sẹ̀jì ni ó wá jẹ́ mẹ́sẹ̀jì mẹ́sẹ̀gì ni ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́ church yẹn àti shopping complex àti ilé ẹ̀yẹn lélẹ̀ tó bẹ̀rẹ̀ láti scratch ṣẹ́tìrí ṣẹ́tìrí tó fi dindi. ṣẹ́tìrí ìgbà tó ń kọ́ lọ́wọ́ rẹ̀ after tó ti kù <coughs> look at the cake funfun ni funfun ni wúmà yẹn funfun ni anyways ẹ jẹ́ gbọ́ látẹnu no no no àti ìdẹ ọ̀dọ̀ bàbá yẹn ẹ jẹ́ àwélé ẹ jẹ́ àwélé ẹ jẹ́ àwélé. tó lára o lẹ́rọ mi tó ní sábì dúró nìyẹn tẹ̀lé sọ sọ́ọ̀bì pẹ̀lú láwùjọ amújọ́ ló ṣe dé sùn lẹ́nu rẹ̀. now ẹ jẹ́ àwa gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí bàbá Kọ́lá Olótù wọ́n sọ̀rọ̀ nípa wúmà yìí. wọ́n wòlíì kan tó kú lánàá ni wọ́n mú wá fún yín wòlíì táwọn wí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ẹgbin Ọ̀run mọ́rẹ́nìkẹ́ ìgbẹ́ ọ̀run wòlíì ni olórin ẹ̀mí ni ah, bọ́ bá dúró síwájú èèyàn eh, bí ẹ bá wẹ̀ fógun ogun ọ̀hún ó bè lá. wà lára ń tọ́jẹ́ ń gbà wípé ikú ọ̀mẹ́wà lóòótọ́. pa ẹgbẹ́ ọ̀run sówó làápé òní ọlọ ìlú ọ̀sẹ̀sẹ̀ dé ni ọlọ amẹ́ríkà ọ̀sẹ̀sẹ̀ dé. tí ẹgbẹ́ ọ̀run kọ́ béèyàn bá débẹ̀ tí ọba sunkún tó bá gbọ́ pé ẹ̀ ń kọ́lé yìí ọ̀wọ́ seventy years kọ́ lọ́dún mẹ́ta nù léyìí tó fi kú tó ń tọ̀ ń ọba sunkún áà ah, ẹ gbà kọ́ dájú ayé ọ̀dájú ọ̀run ni àìmọye akẹ́wì tó ti kú tó ti lọ wọ́n ti àwọn wálé àṣà gbogbo àwọn tí ẹ máa kéwì tí ẹ máa jí wà ń dàjí ń dàjí ìkọ̀ọ̀kan. ìjọba ò ní provision wọn à ètò ọlọ́ọ̀ni ọtẹ́wọ́ rẹ̀ sí bá tẹ́wọ́ sí ó ti tẹ́tẹ́ mọ sọ fún. ọwọ́ rẹ ọlọ́ọ̀ni kọ́ ọmọ nà kọ́ ọmọ ra sí. kókó pa Professor Pella tó ṣe pé tó ló tó dáa ni irú ikú yẹn kọ ikú sàrà ló pa tó jẹ́ twenty four seven ni wọ́n mọ̀ sọ ibi wọ́n bá ti parú èèyàn bẹ́ẹ̀ ilẹ̀ ọ̀lànà pé wọn a máa yìnbọn lu àwọn òṣèré ìlú èbó náà o ṣùgbọ́n a yóò lè díẹ̀ kámẹ́rà ní lápá ọ̀tún kámẹ́rà ní lápá òsì àwọn tí ń sọ ní ayé pé ọ̀run mo wọlé àwọn òrírí lẹ́yìn pé mò máa wò ó lórí fóònù mi ò bá sọ̀rọ̀ rí mo sunkún mo sun ìyálà ìyá ẹkún tí kì í bá ṣe pé wòlíì ìtọ́ jẹ́ àbápélé mèrè èé ṣe àá lásìkò tí gbogbo nǹkan dúró fún òyìn báyìí ṣọ́ọ̀ṣì ẹ̀ tẹ́ ẹ bá rérò tó kún láti sàlẹ̀ tó kún dẹnu bámú wọ́n sọ fídíò rẹ̀ lórí kinní tá à ń gbé lọ́wọ́ yìí ẹ wá wọlé aláràbarà tó ṣẹ̀ṣẹ̀ kọ́ White House béèyàn bá jorí àwọn tó bá rí lẹ́yìn tó gbọ́ pé tó kọ ò lọ́dún mẹ́ta ń bẹ̀ tí ọba sunkún òun tọ̀ wọ́n ẹgbà pé kà ni. ọ̀run tí ń ṣe fónílé tí ń ṣe fàlejò tọ́jẹ́ wípé ọmọ èké àgbààgbà gbogbo àwọn èèyàn ní tara rẹ̀ dìde kò wá rí tara rẹ̀ ṣe. owó kọ́ o bọ́bá ìpè ti spiritual ni wòlíì ni o ikú ọlọ́run àsìkò tó tónù tọ́jẹ́ pé kò ṣeé fi nǹkan kan mọ́. ìlú tó dò láyé rẹ̀ mú kọ́kọ́ ṣe lọ́dọ̀ bàbá Túbọ̀sùn Ọládàpọ̀ ah! ilẹ̀ ń jẹ́ èèyàn bàbá odò láyé ńgbà tá a wà ń kéékèèké ń bàdàn tí a bá a ṣeré fáwọn olóṣèlú wọn ò jó lọ́ra yín wọn tó padà yìn àwọn bàbá Akínlóye wọn ò bínú wọn ò ju bọ́ńdù owó sí wọn agbádá àwọn aṣọ ńláńláńláńláńláńlá èmi ọ̀rẹ́ ń tó gbowó lọ́wọ́ olóṣèlú tó bàbá odò láyà rẹ̀ mọ́. báwo tí mò ń bá bọ̀ ikú ọlọ́run ọ̀tọ̀ o ẹ má jà á tanra wa jẹ ikú ọlọ́run ọ̀tọ̀ o ọ̀tọ̀ ni kú èèyàn ọ̀tọ̀ ni kú ọlọ́run béèyàn bá kú ikú àfòfojúrí ni kú pé orí mà ń fọ̀hún ìfúnpá rẹ̀ lọ́mọ̀ ga kọ̀mọ̀rówó lọ síbítù ni iye báyìí ni a ní ó mú wá lọ síbítù tí wọn ò mọ̀ rí ikú àfòfojú rínu kí ni a fẹ́ gbà lọ́wọ́ ègbé ọ̀run tí ò ní lọ́wọ́ ẹni tó ti dé píìkì tán yányán tí billions tó ti ń fi millions ṣeré àmọ́ rẹ̀ sì kéré àbúrò rẹ̀ sunkún lẹ́gbẹ̀ẹ́ sàárè lọ́pàá lẹ́kún ó ní àǹtí ìhun o ó ní bọ́ ọba délé òkílé bọ́ ọba dọ́nà ọkọ̀ wẹ̀yìn wò ó ní ìyá ò gbọ́dọ̀ jà àwọn ọmọ rẹ o kọ́ rántí ìyà táwọn jẹ nígbà tí ìyá táwọn kú o ìyá rẹ̀ kú náà ní ìsìn bóyá lójọdún mélòó lọ ọ láwọn jẹ ségè ìyá ọba bu ẹkún oyè mi wú mi tí ọ̀sọ́ dé oyè mi jù bẹ́ẹ̀ lọ. wọ́n ṣe ìyá kò lè dàbí ìyá wọ́n ṣe bàbá irọ́ wọn ń pa. bàbá rẹ̀ ò fi jẹ orí wọn ò fi jẹ ńgbà gbogbo olókùú bá lọ ọlẹ̀ tán. ṣe bí ìyá ò lè jọ ìyá ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. àìmọye àwọn sẹ̀líbírìtì tọ́jẹ́ pé ikú kéékèèké tó pa wọ́n ikú téèyàn gbọ́dọ̀ mọ fetí gbọ́ ni àìnítọ́jú tó astagafur láì náà lágàfúrọ̀ yìí lọ́pọ̀ àwọn òṣèré bíi Murphy bíi irú àwọn kíni à ń po ọkọ rẹ̀ tó kúnjò ní ìlú tí ò ní security ìlọ́fàkú àlásàrì tó fi yá kánkánkan ọlá ń bì kan wọn ò tún bẹ̀ sí nígbà tí ó tún dọdún kejì ó tún lásídẹ́ǹtì ń bẹ̀ ló kú sí. Si bí wọn bá wá gbé kò sí ti bí wọn ò lè sùn dé o àti mọ̀ pé léyè sojú lásán o nígbà gbogbo ẹ ti ń ṣe yòlò yòlò yòlò tí mà ọkọjá bẹ́ẹ̀. lọ́mọ pa wá ń rèwerèwe bọ́lọ̀ ń bá pẹ̀rú rèwerèwe kò sí tí wọn ò ní fi wé wọ́n lè kó lè lọ́jà wọ́n lè kó sẹ́sọ owó ọlọ́mọ pa wá ń rèwerèwe. èwe ọ̀dà ọ̀dà kẹ́yìn ọmọ dàgbà ó tó kú. bí a bá ń sọ̀rọ̀ òṣèré tó kú pé ń wọ́ kìkì káàkiri òkìkí kílẹ̀ pé jimá àlè òun wá nígbà tí ń kànlẹ̀kùn nineteen táìmù tó kú òkìkí kílẹ̀ pé bàbá adébáyọ̀ falẹ̀ ti ń wá nígbà tó kú sẹ́ẹ̀kọ́ kojú bò òkìkí ni ṣùgbọ́n bó bá sọ mẹ́kẹ́ ah, àwọn ọmọ òde ìsìn wọ́n ti tẹ́ wọ́n ti fi nǹkan tẹ̀ ẹ́ ọ̀yà zero eight zero three mẹ́ta nineteen seven hundred zero three mẹ́ta nineteen seven hundred òṣèré mẹ́ta tó kúkú tó kú tí ọ̀wọ́ seventy years mo fẹ́ tẹ owó fẹ̀yàn bíi mẹ́wàá òṣèré tó kú mẹ́ta tí ọ̀wọ́ seventy years kí ló kọ wọn ọmọ ìlú wo níbo wọn kú sí hello somebody hello hello ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà bàbá ẹ kú ètò sà ẹ káalẹ́ mo lẹ ti ń pè. <laughs> àti abẹ́kúta ni sà. láti abẹ́kúta yes ẹ dákun òṣèré mẹ́ta tó kú àwọn òṣèré mẹ́ta tí wọ́n kú tí wọ́n wẹ̀ seventy years tí wọ́n kú léwe. òkè mọ́fì mọ́fì àfọláyàn. ó dé ní mọ́fì rè mọ́fì àfọlábí. pẹ̀lú bẹ́ẹ̀ mọ́fì mọ́fì àfọlábí pẹ̀lú ìrètí. ìrètí ẹ̀yin lẹ́tún rántí ìrètí. bẹ́ẹ̀ni àròbìnrin ah, àti ìrètí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti alájà alásàrì abẹ́òkúta ọ̀dọ̀ wa mi báyìí. Atala. <sighs> ó ní agbára o ó ní agbára o ó ní agbára o anyways <laughs> yorùbá máa ń pòwe pé. Baba Kola Olotu always say the truth. Yeah. Well, you are right, sir, your speech. Eh, Woli Modupe Labi said the operation she did is normally on a 50-50 assurance. So many people don't survive it. Ah, operation wo nìyẹn? Ṣé àìsàn yẹn kò ní àgbo nílẹ̀ Yorùbá fún ni? Torí wọ́n sọ pé tọrọ ẹ̀rù bá kan òkè ó kan ilé ó máa níbi tó máa ń gbé sí ṣé wòlíì mo dúpẹ́ mà ṣé àìsàn yẹn <sighs> kò ní àgbo nílẹ̀ Yorùbá tó lè lò sí yàtọ̀ sí operation because àwọn kan míì máa wà tó jẹ́ pé wọ́n máa ń ní kán lo àgbo ó láwọn bàbá àwọn bó ṣe máa ń ṣe wọ́n ní ewé fún so operation she did is fifty fifty wọ́n kò kú lamẹ́ríkà ó ṣe wá kú sí nàìjíríà anyways i don't want to stay long on tonight's show mi fẹ́ pẹ́ lórí show tálẹ́ yìí mi fẹ́ pẹ́ rárá torí ọ̀la olùdé wà lọ́la ah mo ní olùdé a ti parí olùdé tèmi mi fẹ́ pẹ́ so. ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ìyẹn gbé yín débẹ̀. ayédùn wọn lọ mo mọ̀ mo dé fífẹ́ gàdí mórí. ọba ilé nílùú Àkúrẹ́ gbogbo ẹni oríṣẹ́gi ọ̀la fún tó fẹ́ gbègbè ayé ìrọ̀rùn di lálọ́ láì ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà ever bright hope fever garden wọ́n ti parí gbogbo ẹ̀ standard three bedroom bungalow with bíìgì e. gbogbo amáyédẹrùn pátápátá ló pé síbẹ̀ living room tó tẹ́jú pẹ̀lú dining tó ṣe dáadáa kitchen tó jẹ́ tìgbàlódé yàrá kọ̀ọ̀kan ló ní standard wardrobe kò tán síbẹ̀ ìdákùrẹ́kù iná ò sí pẹ̀lú ìrànlọ́wọ́ solar power omi ẹ̀rọ tó ń yọ gerege pẹ̀lú ètò ààbò cctv camera ever bright hope òun fífẹ́ garden àyè ìdárayá ń bẹ fún tọmọdé tàgbà kò wá tó síbẹ̀ ní fífẹ́ garden shopping mall fún eatery supermarket pharmacy ìyẹn tó wà ní sẹpẹ́ fún ìyẹn láti darapọ̀ máwọn tó ń gbègbè ayé àlàáfíà ní everbright homes fífẹ́ garden tó wà ní arárọ̀mí ọ̀bálẹ̀ àkúrẹ́ ondo state tẹ̀lé iṣẹ́ everbright developer and real estate company limited tí wọ́n wòjútó nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè plus two three four eight zero three three two seven seven zero two two tàbí plus two three four nine zero one two four five three four seven one ever bright o fẹfẹ garden ayé dojúra wọn. ọba ilé nílùú àkúrẹ́ ó dé bẹ́ẹ̀ mo gbà. ní garden ó dé bẹ́ẹ̀ mo gbà. ayé kan ọlọ́run ó dé fífẹ́ garden lákúrẹ́ ó dé bẹ́ẹ̀ mo gbà. ètò ààbò tó dájú. um, dear Christina Bose said, there is no operation that will lead to iku. If at all, it will lead to iku that will be immediately dead. You don't understand, Christina Bose. Woman ẹ lọ ṣe operation l'Amẹ́ríkà. Ó dẹ̀ ṣe ó wà successful. Ó dé sí Nigeria lọ tún ṣe another operation fún. Òun ló fi já síkú according to the sister o nǹkan tábúrò ẹ̀ sọ fún ọkọ àǹtí ẹ̀ nìyẹn so ọkọ máa ọkọ woman yẹn ló sọ wípé wọ́n tún lọ ṣe another operation fún nàìjíríà tó ṣe dé pẹ̀lú operation tó ṣe ní amẹ́ríkà torí ọ̀rọ̀ ikú woman yẹn àbúrò ẹ̀ la expect kó sọ̀rọ̀ but she's not telling us anything kàkà náà ṣe ló ń ṣe fídíò fídíò tó ṣe rèé fídíò tó ṣe rèé tó ń ṣe sẹ́ẹ̀fì kò sọ kankan fún wa sẹ́ẹ̀fì ló ń ṣe. nígbà tí mo ń bọ̀ láàárọ̀ ẹnì kan sọ bẹ́ẹ̀ bí àwọn ará àbọ̀dé sunkún lọ ní lámẹ́kàsá ìyẹn láwọn kan tí wọ́n máa ń lọ sí orí òkè rẹ̀ bóyá lọ́jọ́ kan tí wọ́n máa ń ṣe fúnàmù ẹ̀yìn wá ń sọ kọjá lómi jíkọ̀ dáadáa táwọn èèyàn sọ ní náà yóò máa ṣàdúrà fún dáadáa tó fi kalẹ̀ yẹn kókún ìtàkùn wa ṣe pé ibi tó fi kàn àwa ẹ̀tọ́ tó yẹ ká pè làwa pè ìdára kò jẹ àmọ́ bí kinní kan bá kì fún yẹn náà kì fún yẹn ipa tó Si o differentiate dé nìkan nìkan ah, àwọn ah, ọ̀gá kílà náà ẹyẹ ní kókó lé yẹ kó lé mu kó wá dọ̀dọ̀ kókó yẹ rí ẹ̀tọ́ ni èyí pé tẹ́ ẹ fẹ́ nọ́mbì bọ̀ ọlọ́mọ ṣàgbà yáfẹ́ ẹ̀ gbogbo táwọn awíwì lẹ́yìn ọlọ́ba yáfẹ́ ẹ̀ ọlọ́ba abẹ́rẹ́jì láì ní gbọ́dọ̀ pẹ́ lọ a ṣe tó fi fáà afẹ́ bí lẹ́bẹ̀ fún ẹ̀dá òní wáyé ìdààmú tó kúrò fún ọ̀rọ̀ ìdààmú tó kúrò fún máa wọlé àwọn gbàǹdà dáa tí wọ́n sọ pé ó ṣe táwọn èèyàn sọ lójoojúmọ́ báyìí làwọn èèyàn sọ according to what I heard wọ́n ní àìsàn yẹn burú ju HIV lọ because a máa jagun wọ́n ní agbo kan lè prevent ẹ̀ díẹ̀ what did she need another operation in Nigeria if the operation she aláwọn àbúrò ẹ̀ ló gbé lọ sí operation àwọn àbúrò ẹ̀ ló gbé lọ sí hospital ni wọ́n tún lọ sí operation ìmíì fún ṣe tó ń sìkì ló máa sọ pé kọ́ fóun lọ operation ni ẹ tó sì kíkọ́ ló máa ní kọ́ fóun lọ operation o àwọn àbúrò ẹ̀ ló lọ ṣe operation míì fún you don't understand ọkọ dẹ̀ sọ pé òun sọ pé kílé tí wọn sọ fóun kó tó lọ ṣe fún ìgbé kanú sọ fóun ò ní jẹ́ kó ṣe operation fún àbúrò dẹ̀rẹ̀ òun ló ṣe sẹ́fì kò sọ kankan fún wa ó kàn sọ fún wa pé àwọn ọmọ àti òun gbọ́dọ̀ ráre òun gbọ́dọ̀ ráre ló ń sọ fún wa ó dẹ̀ ṣe sẹ́fì and she say she want to transfer her asset to him to manage òun ni mò ń sọ ṣe rí ọ̀rọ̀ woman yẹn ó lè bá kan méjì nọ́mbà one èèyàn tó ní gift ni <coughs> tó ń ríran According to Egbe Orun, she had back pain, which can either sleep, tick. That's all. Ah, English yẹn ò yé mi mo English Christiana Bose english yẹn ó ti lágbára ju ẹ̀mí tèmi lọ mí gbọ́. and she said she want to transfer her asset to her husband to manage why did she why did woman talk so i don't know ẹ̀mí mọ́ ẹ mọ̀ pé oníkálukú oníkálukú ló mọ bó ṣe ń bá àwọn ṣíoṣío ẹ̀ sọ̀rọ̀ maybe she know she's going ni o àbí àwọn ẹgbẹ́ wọn ẹ mọ̀ pé oníkálukú ló lẹ́gbẹ́ oníkálukú ló lé ẹgbẹ́ so bóyá àwọn according to the information of her surgery she was operated for back related pain and if it is just um, herniated disc she can't kpai like that here in Europe it's done almost every day and the third day you will be discharged except she develop infection on the site and she will be placed on perfusion antibiotiki ẹ wo nọ́ọ̀sì kò yé èmi o èmi ò gbọ́ english gbogbo èmi ò ṣe nọ́ọ̀sì ọlọ́run dẹ́ ká rí àìsàn tó máa jù gbàgbọ́ wa lọ èmi ò mọ̀ mí ìmọ̀ kọ́ àbúrò ẹ̀ ò sọ̀rọ̀ ọkọ nìkan ló sọ̀rọ̀ ìgbà tó kọ́kọ́ kú àwọn olórí burúkú kankan ń gbé kiri gan pé lọ ṣe liposuction ni mo dẹ̀ wo kùn wúmà yẹn kò ní kù àbí àwọn kan sọ pé lọ ṣe liposuction surgery pé ó fẹ́ ní flat tummy ah, ah mo dẹ̀ lọ sí tiktok ẹ̀ mo wo gbogbo fídíò ẹ̀ <coughs> èmi ò rí kùn bẹ́ẹ̀ mo wá wò pé ikùn olówó afẹ́ lọ ṣe liposuction fún kódà gan mo sọ pé bóyá ọkọ ẹ̀ ló máa complain pé ó ní kùn ló ṣe lọ ṣe mo dẹ̀ lọ wo fídíò ẹ̀ mi ò rí kùn gbogbo fídíò tó ṣe ibi tó ti wọ ṣòkòtò ó ní flat tummy ẹ̀ èmi ò rí kùn létà ni ọkọ ẹ̀ wá.